الصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول ويتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبارك والسلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ta ìṣẹ́nu síra ẹgbẹ́sìn pakistan tí a fa àtẹ̀gbẹ́lì àlùmọ́tì sí ọlọ́run ọba tí wọ́n ló fi. a ó dìde lónìí nínú kìtàbù ìfọ́ àdéhìí Umar ibn Khattab àdéhìí ọgọ́rùn-ún mẹ́ta àti ogójì lé mẹ́sàn-án three forty nine عن عمر بن الخطاب رضي الله عنه أنه استشار الناس في إملاق المرحله فقال المغيرة بن شعبة شهدت النبي صلى الله عليه وسلم قضى فيه بغرة عبد أو أمة فقال احكمني بمن يشهد معه فشهد معه محمد بن مسلمة حديثه أظهرت وضع عمر بن الخطاب رضي الله عنه خليفة لا تدري من وراء الخلفاء الراشدين أنه استشار الناس في إملاق المرأة ó ó wá ṣáwàrà ẹni pé ó wá um, ìmàrà lẹ́gbẹ̀ẹ́ ó wá ìmàrà ní ọ̀dọ̀ àwọn àwọn sàhábì ẹgbẹ́ ní ọjọ́ jẹ́ nígbà tó wà lórí kàlífà níbi ìdájọ́ obìnrin tó lóyún tí ẹnìkan ẹ̀hánà ó ti lè àbókù nǹkan gbà ní àbókọ lónìí wọ́n á jẹ́ pé ọmọ yẹn ó bí ní àsìkò tọ́jú òfin pè èyí pé ó bí ọmọ náà ti mature ọmọ yẹn wá kú ó wá pe ìmọ̀ràn lọ́gbà àwọn sàhábà ìpè tí ẹnì kankan wà tó ní tí àlẹ́ sọ àkàndá ń ṣèdájọ́ lórí irú eléyìí wọ́n fún wọ́n ṣe àlékún ọ̀pá wọn. وقال المغيرة بن شعبة قل وقلنا وصحابة تنجى المغيرة بن شعبة لو أصبحتين شهدت النبي صلى الله عليه وسلم قضى فيه بغرة عبد أو أمة يقول òun tí a lè fa àtúndà ṣe ìdájọ́ lórí irú ẹ̀ èyí pé ìdájọ́ ọmọ kékeré ọmọ ọmọ òpónú tí wọ́n bí tọ́jú èsì ìpè ìdájọ́ rẹ̀ wípé ẹni ó kọlu yẹn yóò san ẹrúbìnrin àbí ẹrúkọ ẹrúkùnrin. فقال ائتني بمن شهد بمن يشهد معه سعمر بن الخطاب يعني أفتن غير هوى أن توسي كجيره إما أن تجو بولاته عليه الصلاة والسلام يكون في دجمه فشهد معه محمد بن مسلمة أني محمد بن مسلمة لبوات في láti ṣe ṣàhádà ẹni pé láti jẹ́rìí wípé òun wà ń bẹ̀ nígbà tí àlẹ́sà sọ́nà ṣe ìdájọ́ náà. sọ àdéhùn yìí ń dá lórí ìdájọ́ ìlàsùn mọ́ta ẹni pé kí obìnrin kó bímọ pèmọtọ́rì torí pé nǹkan kan bẹ́ẹ̀ nìkan ṣe fún mi ó ní pé àyànkùnrin bàbá fún ha fàkóńpé ìjẹ̀lú nìyà kẹ́ni kan gbá ipò rẹ̀ látàrí gbígbá ipò rẹ̀ yẹn wá bímọ náà ní àsìkò tí o ti ó ní wọ́n gbẹ̀lé ìmúlásùn náà àlùkò wọ́ tí wọ́n ní ẹni tó bá ṣe ní ẹ̀yọ́ kan. èyí pé gẹ́gẹ́ bí bíyà ọmọ tí ó kú ọmọ òkú ìlú tó kú òní wọ́n tún sí ẹrúbìnrin àbí ẹrúkùnrin. àdìsí ní ìtumọ̀ ìjìmáyé ó bímọ rẹ̀ lọ́jọ́ tí ìpín tọmọ rẹ̀ sì kú síwájú àsìkò tí yóò bímọ ohun tó parí pé obìnrin kan ó tù ṣubú ó wá jẹ́ nínú ìṣesí khalifa umar ibn khattab torí pé a máa wáyé mọ̀ràn láti ọ̀dọ̀ àwọn sàhábà yòókù tí ìṣẹ̀lẹ̀ kan bá tí ò mọ àrídájú máa pa ìdájọ́ náà yọ wọ ìmọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà ẹni tó bá ní ìmọ̀ kankan pa ẹ̀ owó mi wá wọ́n fi ṣèdájọ́ ẹ̀ ẹni tí ò bá wá ní ìmọ̀ kankan látọ̀dọ̀ àmì sallallahu alaihi wasallam wọ́n jíròrò kíni sí àwọn fẹ́ ṣe ní ìdájọ́ lórí ẹ̀ ó yá pé lọ́jọ́ náà Mughira ọmọ Shu'ba ó wá dìde kó o jẹ́rìí pé irú ẹ̀ tẹ̀lẹ̀ ní àtìkọ àlẹ́bí sallallahu alaihi wa sallam orí tí àlẹ́bí sọ àkọ́là ń dalẹ́gbọ́n ni pé obìnrin wọn tó tù yóò sàn díya ọmọ tó kú ní tí ó sì sàn ní yóò sàn ẹrúkùnrin àbí ẹrúgbòrò ohun tí ọmọ ibùdó kọ̀kọ́ tó ń ṣe yìí ó tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́dún ní wa amóhùn ṣúrọ̀ èèyàn ẹni pé àlámọ̀rí wọn pẹ̀lú ìjíròrò láàrin ara wọn ni sọ ṣùgbọ́n wíwá ẹlẹ́rìí tí ó jẹun sí ọ̀rọ̀ tí mòbíra tó sọ kì í ṣe tó bọ́ yọ ọ̀rọ̀ mòbíra nìkan ò tó ṣùgbọ́n tó jẹ mọ́ ìdájọ́ ó ní ìdí sátẹ́ǹtì so ó fẹ́ ó fẹ́ wá ẹ̀rí tó tó dilẹ̀ kì í ṣe pé bọ́lá ọba òde ọmọ ṣọ́ọ̀bà bọ́ kì í sì ṣe pé bọ́lá tó ń pé kẹ́nìkan tó bá lóun gbọ́rọ̀ tó wá pé ní ire ni tá a mọ̀ sí parọ́ tẹ́lẹ̀ tí a sì mọ̀ ní oníwàkiwà ẹ̀rí rẹ̀ ò tó rárá ẹ̀rí ẹ̀rí tó ti tó ṣùgbọ́n ohun tí ó wà fún ọkọ̀ tó ṣe ń bí pé láti fi rin ilẹ̀ ẹnikẹ́ni ọkọ̀ máa sọ pé òun gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ àlejò sọ̀rọ̀ máa wà lórí sọ́nà láì jẹ́ pé oní ẹlẹ́rìí tó ń jọ gbọ́ àbí láì ní ìmọ̀ àmọ̀dájú wípé lóòótọ́ lóòótọ́ olóńgbọ́rọ̀ náà láti ọ̀dọ̀ àlejò sọ̀rọ̀ máa wà lórí sọ́nà nígbà tí a rí ẹni tó jẹ́rìí tó náà wà bẹ́ẹ̀ so eléyìí ó ti tó láti fi fún wa ní àṣọ́ra ìpínlẹ̀ òótọ́ gbọ́ ọ̀rẹ́ láti ọ̀rọ̀ ní ìsọ̀lọ́gbà ọ̀rẹ́ ọ̀sọ̀lọ́. ṣùgbọ́n nǹkan tó wọ́n di àfihàn ni pé bíyà ọmọ òpónú tó tí wọ́n di bíyà tuntun rẹ̀ ò tí ì tó bíyà tí wọ́n sọ ni pé ẹrú pèrè àbí ẹrú gbòòrò àbí tó jẹ́ déédéé kí ìmọ̀ rẹ̀ ní ìsìnkú sẹ́rù bẹ̀tí lásìkò náà ó ní nìkan tẹ̀rù so kí máa dé náà nǹkan tẹ̀rù yẹn òun náà máa fi hírò tí ó ń tọ̀ wọ́n sàn. so ń pàtó yẹ pé bíyà ẹ̀mí alkali ìdájí rẹ̀ ní bíyà ẹ̀rú so kí jọ ọ́ àdá ìfọ́ jẹ́ bíyà ẹni tó jẹ́ tó ti dàgbà wọ́n pè sí méjì ìdájọ́ ẹni wọ́n kàn fún ti ọmọ òkúrò. ẹlẹ́ẹ̀kejì ó ní ìwà ìjíròrò lórí ìdájọ́ àbí kéèyàn wá mọ̀ràn láti ọ̀dọ̀ àwọn ẹlòmíì kì í ṣe tí ó lè fa àbùkù báyìí tó ṣe yìí ti ṣe pé torí pé ó ṣe yẹn kò ní ìmọ̀ kankan tó dà ẹni tó yẹ ká kí ni torí pé ìwà ìṣàrà ohun tó dáa ni bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba onágbà wà ní ẹ̀rí ìrìn àti pẹ́ká ìmọ̀ tó pẹ̀lú ìmọ̀ràn ó máa fi lò kọ̀ọ̀kan ó jẹ́ kó fi ká fi ó fi irú aṣíwájú tó jẹ́ kìí fi aṣíwájú tó sọ̀rọ̀ ń dá nǹkan ṣe láàrin ara rẹ̀ nìkan. bẹ́ẹ̀ sì ni títí pé bóyá ó mọ̀ ọ́ mọ ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ó fẹ́ pẹ́ pé ẹnu sàhábà owó kò lórí ìdájọ́ náà tí ó fi ní sí ìyàpẹ̀ ẹnu lórí ìdájọ́ kẹta nínú ìdájọ́ ẹ̀sìn Islam. ابن بطيء ابن بطيء العيد أني وفي ذلك دليل على أن العلم خاص قد يخفى على أكابر ويعلمه من هو دونه أني أريوان بيدي في دخيا كي نبع لي هو على بعفان إذا mi ní pamọ́ fún wọn tó jẹ́ pé wọ́n hàn so àwọn olùmọ̀tán ní èèyàn ò lè jó ní mímọ̀ àyàfi kọ́kọ́ ìmọ̀ lọ́dọ̀ ẹni tó jù lọ kọ́kọ́ ìmọ̀ lọ́dọ̀ ẹni tó mọ̀ jù lọ ó sì tún kọ́ ìmọ̀ lọ́dọ̀ ẹni tí ò tó nímọ̀ kó tó kọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jẹ́gbẹ́ níbi ìmọ̀ ìgbà náà ló lè jẹ́ èmi mímọ̀ so tí ó mọ̀ tó bá wọ pé á. Ah, bóun ti tó mú ọlá òun tọ́jú òun kàlífà kọ́wọ́ akọ́wọ́ ara òun lẹ́kọ́ béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ bóyá àbùkù yóò tó wọ̀ bẹ́ẹ̀ nígbà yẹn yóò ṣe àṣìṣe níbi ìdájọ́ tó yẹ kó dá torí pé èèyàn ọ̀mọ̀ tán kò sẹ́ni tó mọ gbogbo ìtàkàkọ̀ ìfẹ́ bákan náà àdéhùn yìí tẹ̀lé ìlú lórí pé tímẹ́tì bá ti wà kò sí ijtihad lópin ìgbà tímẹ́tì bá ti wà kò sí ààyè sí ijtihad kankan náà nígbà tó jókòó ṣe dáná rẹ̀ tí ọ̀gá tímẹ́tì kankan láti ọ̀gá lẹ́sùn àtọ́ náà ìmọ̀ràn wọn ọ̀dà ẹni tí ó sì mú ọmọ ọ̀rọ̀ ijtihad ní oṣù bẹ̀tí nígbà ti lè tó mú nọ́ọ̀sì wá láti ọ̀gá lẹ́sùn ọ̀gá ọ̀rọ̀ ọ̀sán náà chapter bá close so he ìdájọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ no one wá That is the way no one in the lábẹ́ will come out. حديث لكن عن ابي هريره رضي الله عنه قال افتتنت امرأتان من هذين فرمت إحداهما الأخرى بحجر فقتلتها وما في قتلها فاختصموا إلى رسول الله صلى الله عليه وسلم فقضى رسول الله صلى الله عليه وسلم أن دية جميعها غرة عبد أو وليدة فقضى بنية المرأة على عاقلتها وورثها ولدها ومن معه فقام حمل ابن نابغة الهذلي فقال يا رسول الله كيف أضرب من لا شرب ولا أكل ولا نفق ولا استهل فمثل ذلك يقال وقال رسول الله صلى الله عليه وسلم إنما هو من إخوان الكهان من أجل شجعه شجعه الذي سجعه حديث لكن أبوالات أبو هريرة الله رسول يوم مسلم قل اقتتلت امرأتان من هذين أو بلمجك من أو قبيلة هذين من بعد وجلال العالمين إذا كنت جاية فرمت إحداهما الأخرى بحجر وكما مقتل له ببعض ما يعني في تنجم فقتلتها وما تنفتها وقتلها وقع وقع وبيا بولو أسين بنيورا ẹni méjì ló pa lẹ́ẹ̀kan náà agbẹ́sọ̀ ọkọ̀ ẹni olóyún ó sì pa oyún inú rẹ̀ náà fàtàkọ̀ mú ìlà Rasulillah sallallahu alaihi wa sallam wọ́n á gbé ẹjọ́ lọ sọ́dọ̀ àlẹ́ ìsọ̀rọ̀ náà wà lọ́wọ́ sọ́dọ̀. فقضى رسول الله صلى الله عليه وسلم أن نية جنينها غرة عبد أو وهيدة بكيفية ومكين جميع ومن يرده أتي يرده وقضى بهدية المرأة على عاقلتها بيا سيوبرين سوي كتب بيا يحوى الدين ẹ̀mí ọ̀pá àwọn ni wọ́n sọ. wọ́n wọ́n lọ́kà á wọ́n ẹ̀dà á wọ́n mọ̀ mọ́ àwọn. ẹni àwọn sọ díyàwó yẹ òun ti kú kí a ní ọgbà díyà owó díyà tàbí àtàkàdé wọn. sọ àwọn ọmọ ẹ àtàwọn tó wà pàmì ẹ ni wọ́n jókòó yìí ogún àwọn tó ń jogún wọ́n fẹ́ tó ìhà mẹ́ta àti márùn àkọ́kọ́ àwọn bàbá èkejì àwọn ọmọ ẹ̀kẹta àwọn ẹbí tẹ́lẹ̀ ọmọ ìyá àti ọmọ bàbá ẹ̀kẹrin àwọn ẹni àwọn uncles agbọ̀n tó ń ṣùgbọ́n bí ẹ̀yìn agbọ̀n péré ni ó kò sí ẹni kẹta bí ọ̀jẹ̀ nínú bíyà yìí nínú àwọn ẹbí àyàfi ọmọ àti ọkọ tí wọ́n tẹ́ obìnrin ní wọ́n pa lásìkò tó bá kọ bíyà ọkọ ẹ̀ nìkan àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n jẹ̀ nínú bíyà torí pé bíyà yẹn owó ẹ̀mí tá a bá lọ́kọ́ máa àwọn ẹbí máa jẹ àwọn tó sanwó ìlú wọn lè padà wá ní àwọn tó wọ́n jòwó. so àdébí ni wọ̀wọ̀ rọ́pà wọ̀wọ̀ rọ́pà náà wọ́n ẹgbẹ́ náà wọ́n mọ̀ náà. wọ́n ní kí àwọn ọmọ ẹ̀ tó jogún bíyà fún ọkùnrin àtàwọn tó wà pẹ̀lú ẹ̀. فقام حمد بن نابغة الهذلي lọ́rọ́kùnrin kan sọ́nù ọmọ ẹ̀mẹ́rẹ́ ń bọ̀ sọ́nù yìí ó lọ pa àwọn obìnrin tó ń jà àwọn obìnrin tó ń jà wọn méjèèjì ológun ni wọn ọkọ ọ̀kan náà ló fi hàn ọ̀kan ní ìyàwó ẹ̀ ó lọ pa ìyàwó tó ní ìsìn tí wọ́n bá tàbíyà òun náà ìyẹn òun lọ́wọ́ lọ́wọ́ kọjá bí ìdájọ́ àlejò ọ̀nà àwọn ọ̀sán rẹ̀ ti hàn. إيه يا رسول الله صلى كيف أغرم من لا شرب ولا أكل ولا نفق بقول أنت سان ديا لوني أن تو فيك تو فيه تو يسوع أن تو أنتي أمر لا ولست هل بين أكيد كتير مزايا ومزايا مزايا فمثل هذا يقال يروى يروى عن النبي ولا تاكل كرسي تقطعه قانوني النبي صلى الله عليه وسلم قال انما هو من اخوان الكهان يتعرف التاريخ من هو ابو يا علاوي الكهان على أو أولي فيه أها أولي فيه gẹ́gẹ́ bí àwọn bàbá aláwo kí ló dì tí wọ́n ti sọ pé aláwo ni torí pé àwọn aláwo wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní inú yorùbá náà sọ àwọn ọ̀rọ̀ kan máa ń sọ yẹn nítumọ̀ ìsìtumọ̀ kàtó fún mi ṣùgbọ́n wọ́n máa ń ṣe ọ̀rọ̀ náà lẹ́sọ̀ tó ọ̀rọ̀ tó lé ra wọn tó ọ̀rọ̀ tó lé ra wọn lágbájá ẹ̀kọ́ máa fi àwọn. wọ́n wọ́n fi nǹkan wé nǹkan tí yóò bá àwọn ẹranko náà wọ́n fi wé ara wọn ìhà àlàfẹ́. so àwọn náà ní wẹ̀ so irú ọ̀rọ̀ tó sọ ń bí كيف أضرب من لا شرب ولا أكل ولا نفق ولا استهان ọ̀rọ̀ náà tó kú lọ báyìí gẹ́gẹ́ bí àwọn ọmọ ọmọdé máa ń tó ọ̀gbìn yẹn. ó ní àlọ́ sọ àbára jùlọ pé arákùnrin nínú àwọn ọmọ ẹ̀yà aláwo lọ́wọ́ torí ọ̀rọ̀ tó sọ. Àwọn ọ̀sọ̀rọ̀ bá kí ni ìdájọ́ tó ṣe gan fún rẹ̀ láti sọ pé ìdí tí ó ti san owó bí àwọn ọmọ tí ó tí ó ti dì ìdájọ́ ìlúkọ́ ni tí wọ́n sọ bí omi pé ọ̀rọ̀ tó sọ ní tó sọ tó ṣe ọ̀rọ̀ náà lẹ́kọ̀ọ́ òun ni wọ́n fi fi wé aláwo àdìsí òun náà áfùnrin níbi ìdájọ́ obìnrin tí wọ́n wọ́n ṣe nǹkan fún tó kú pẹ̀lú ọmọ inú ẹ̀. àwọn arábìnrin méjì kan jà yìí nínú kàbílà kan náà láti wá bẹ́ẹ̀ sì ni ọkọ̀ kan náà ló ń gbọ́ fẹ́ so àwọn ẹbí ìyàwó tó páyà àwọn ni wọ́n sàbí àná kí ló dé tí wọ́n sọ pé kí ọkọ ọ̀rọ̀ sàn torí pé bí àjọ kan fún ìyàwó ẹ̀ tó kú òun àtàwọn ọmọ ẹ̀ wọ́n jẹ tí òun kí ni kí ni kí wọ́n dáàbò kọ̀ọ̀kan tí wọ́n jẹ ìbáṣepọ̀ ní ọ̀sẹ̀ ẹ̀ ni wọ́n gbogbo ọ̀jẹ̀ bí yàrá àwọn àwọn ọ̀rọ̀ kan kò ní àwọn tó jẹ́ tó kò ní túmọ̀ bẹ́ẹ̀ àwọn ẹbí tó bá dá fún kò lọ tàbí bá fún àwọn ẹbí ìlẹ̀ tó bá ní báwọn ẹbí ìlú nímọ̀ wọ́n kò kú mọ̀ tó bákan náà kí ó bá wọlé ìlera kan ọ̀rọ̀ kan rẹ̀ bí ẹ̀kọ́ ìgbésẹ̀ láti lọ. tó níbi kò sí choice ibi àwọn ní oṣù tó tọ́kàn nínú òní ìṣá tó bá ti wà nínú ẹbí tí wọ́n sọ pé wọ́n fọ àwọn ìdìbò náà tọ̀tọ̀ ẹbí rẹ̀ o ní sọ fún ṣèlú àti a ah, oṣù tọ́kàn ní pẹ̀lú ẹ̀ èmi rẹ̀ ọ̀rẹ́ rárá ẹbí mi tọ́ba ilé dáná irú ọ̀rọ̀ yìí so adé kìíní nítorí tẹ̀lé ló kà bí ṣúgbé làwọn ẹni pé nítorí tó jọ àmàlà sí ó jọ àmàlà sí ni torí pé òkú tó lẹ̀ obìnrin yẹn kò lè jẹ́ pé òkú tí ó pààyà ó gbọ́dọ̀ fún ara rẹ̀ tó ń fi gbé òkú tí ó pààyà kó tó sọ tòun láti lè jẹ́ pé òkú ni tí òkú tó lè pààyà bẹ̀tí nígbà tí kò obìnrin tó lóyún ni bóyá ó bá níbi tí ò dáa ó ṣe ájàdí ẹ̀ tó ló fi jẹ́ pé ṣúbìlì hàn so ṣúbìlì hàn jẹ̀ ní òun náà wọ́n máa ń kí bíyà ẹ̀rọ ìgbé kókó gẹ́gẹ́ nígbà tí èèyàn máa ń pa ààyè òní bíyà rẹ̀ sì máa jẹ́ so ẹlẹ́ẹ̀kẹta. àwọn ẹbí ẹ̀ àni wọ́n pè é bí àyẹ̀kọ́ àwọn ẹbí tá à ń sọ yìí káwá ní kọ́ ní tálẹ́bí rẹ̀ wọ́n káwọn àbúrò rẹ̀ obìnrin àti àwọn àwọn tó jẹ́ àwọn tó jẹ́ jẹ́ obìnrin ní àwọn ẹbí ẹ̀ tí wọ́n jáde àwọn kan àwọn tó jẹ́ pẹ̀lú pẹ̀lú àwọn tó yẹ pé tí ó bá kú wọ́n lè jẹ gbogbo ojú ẹni ọ̀gá náà tọ́gbà ilé kú àwọn lè jẹ gbogbo ojú gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá àwọn ọmọ ìyá ń sọ̀rọ̀ bá ń pa ibi àwọn ni á fọwọ́ náà. and then bí i ọmọ tó tó bẹnu bí i rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fẹ́yìn ó ní ẹrú ọkùnrin àbóbìnrin so àwọn àpò oníkíkọ̀ wọ́n ti kí mà rẹ̀ pé homsu nínú ìdìbò èyí ni pé ràkúnmí márùn ràkúnmí márùn náà ẹlẹ́ka wọn ni pé díyà dábàá kan yọ jẹ́ ogún fún àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹni ó kú ṣùgbọ́n àwọn ápìlà àwọn tó jẹ́ ẹbí yẹn àwọn èmi jẹ ní ẹ̀ ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ àti ìyàwó ẹ̀ ìdí tí àlẹ́sà àtọ́lá ti kọ́ ọ ọ̀rọ̀ tí alákùnrin sọ àkọ́kọ́ olódì sí ìdájọ́ ọlọ́run tí àlẹ́sà àtọ́lá sọ èyí pé ó lè géètì nígbà tó yẹ pé kò bá ṣíṣe bẹ́ẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ní haram bákan náà ó fẹ́ fẹsẹ̀ ìrọ́ ìrìnlẹ̀ ju òdodo lọ. ẹlẹ́ẹ̀kejì ó ní pé ó ti kàkẹ́kù lórí ọ̀rọ̀ tó sọ torí pé irú àwọn ọ̀rọ̀ yẹn kéèyàn tó ń sọ yẹn láti ronú kò tó mú àwọn kẹ́límà tí wọ́n tí wọ́n tí wọ́n lọ ní sequence báyìí èèyàn láti ronú kó tó di kó mu wá. tó o ti kàkẹ́kù irú ìkàbáyẹn kò sá ní kò dá ní ọ̀sẹ̀ kíláàsì. نعم الله أعلم حديث ليس عن عمران بن حسين رضي الله عنه أن رجلا قبض يد رجل فنزع يده من فمه فوقعت ثنيتان فاختصما إلى النبي صلى الله عليه وسلم فقال يعض أحدكم أخاه كما يعض الفعل لا دية له حديثه عند ولاة عمران بن حسين

sọ àwọn ẹni wájú tó wá bọ́ ọmọ ya ìlú ọba akọ nàìjíríà ọwọ́ àdìyà èyí méjì tó wọn wọn á lọ sọ́dọ̀ àwọn ya bá àwọn ìṣẹ̀lẹ̀ yà á lọ́sọ̀ àtọ́nà ìbáyé èyí ń ṣe sí ẹnìkọ̀ tí wọ́n máa gbé ọmọ rẹ̀ jẹ́ bí ìṣàkóso ní bí bí àwọn bí àwọn wípé bí àtàkọ̀ òsì fún ọ kí ló dé kọ́ ọba kí ẹ̀jẹ̀ dígbà tẹ ẹjọ́ dígbà tẹ ẹjọ́ ẹranko ní ọ torí ni pé ẹranko ní gèlè ẹgbẹ́ kìí ṣe arákùnrin nígbà tí ọkùnrin ọkùnrin ọlọ́dún nígbà tó kò sí bí àpò tó àdéhùn yìí ó fi hàn pé. àkọ́kọ́ ẹlẹ́sìn àtọ́nà ó ṣe ó kìlọ̀ ó ṣe ìkìlọ̀ àti ìjáde má gbogbo ẹnikẹ́ni tí ọba máa fi ní jà pẹ̀lú ọmọ rẹ̀. so níbi tó bí ń pe ní jà sí ìjàkadà lè ṣe èyí ẹ̀ ó lọ láti bá òun òsì bí àkàtà. torí pé ẹni agéjẹ kò ní fi ọwọ́ ọ̀tọ́ lu ẹni tí ó géjẹ pé náà géjẹ yóò tra láti láti bọ́ lórí bọ́ tó fífa ọwọ́ ẹ̀ kọ́fà ó lè ó lè jẹ́ pé òun gan fún wọn lè ní má òun náà ó lè ṣe ó lè ṣe léṣe ṣùgbọ́n tiẹ̀ kò ní débi pé ọwọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n inú yẹn wọ́n ilẹ̀ jẹ olówó àyíjì láti láti yọ. tòtí ìlú ẹ̀rọ ẹni tẹ̀lẹ̀ òtí bí àkọọ́lẹ̀ tó bá ṣe irú ẹ̀. bákan náà ìjà jẹ́nẹ́rẹ́lì ó lọ ibi tó burú ni ṣùgbọ́n bá ti di pé à ń fi nǹkan tó jọ ní àfikún yóò lè kún ní ìbínú ẹni tí wọ́n dìde torí pé ṣé bá ní ìgbà tí wọ́n bá tí wọ́n bá dìde mọ́ tó bá ti gbogbo ẹni ó bì mí ó bì mí náà kò tó bá ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ nígbà òun náà lè dìde ó bá di ọ̀rọ̀ gbogbo ìgbà. so àdéhùn yóò fi hàn pé kì í ṣe ń tó da láti máa fi حديث ليس عن ابي الحسن ابن ابي الحسن البصري قال حدثنا جندب في هذا المسجد وما نسينا منه حديثا وما نخشى ان يكون جنده كذب على رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم كان في من كان قبلكم رجل به جوع فجزع فأخذ سكينا فقر بها يده فما رفع الدم حتى مات قال الله عز وجل عبدي بادرني بنفسي بنفسي حرمت عليه الجنة حديثي أدرك الحسن ينتظر فيها المسيح حسن البصري قل جند أما جناده فجلس عليه النبي صلى الله عليه وسلم وقع وليه من مكلاتي يقول من مكلاتي في صوره لو صدق من مكلاتي كان جند لو في صوره wà má nà sí nà nínú àdéhìkà gbogbo tó sì sọ ní ẹ̀rọ kò kéèké àgbàgbé wà má nàkṣà ẹ̀yà fún nà dúdú kábàbà àwọn ọ̀sán ọ̀la bẹ́ẹ̀ sì ni àmì kankan lọ́kàn wà pé tó bọ́yá dúdú bùparọ́ mọ́ àlẹ́ sàlọ́lá wà ní ọ̀sán lẹ́yìn. قال قال رسول الله صلى الله عليه وسلم oni alẹ́sà àtàlà sọ pé káàlẹ̀ tí tí wọ́n ti wá síwájú ìjọ àlùmọ̀ mùsùlùmí rọ́júlù bí ìjókòó arákùnrin kan báyà nípa níbi ogun jihad tó ń jà pẹ̀lú àwọn lásìkò náà ó ní egbò àbí owó nínú ogun ó wá ti ìrẹ̀wẹ̀sì ọkàn níbi ah, wóńdù tó nínú bí ìgbà tó wù ú pé kí láǹfààní kó o wà nínú ìlànà kó o kúkú kú. Fa akọ̀dà kìkìnà wá mú ọ̀bẹ fa kọ́ọ̀dà bí àyà wá fi gé ọwọ́ rẹ̀. Àwọn sábà ń ṣe ìrọ̀lẹ́ fún ọjọ́ tí okun rẹ̀ jẹ́ wà ibẹ̀ ló ń kí sórí àtẹ̀tẹ̀ fún ọ̀ṣọ́ọ̀ṣì rẹ̀ nítòsí ìyẹn. Fàmà rọ́pà àdám ẹ̀ka náà ẹ̀jẹ̀ ò stop láti máa jáde títí o fi kú kí ló ṣe yẹn ó para rẹ̀ kọ́ ọ̀nà lọ́wọ́ tó sọ̀rọ̀ jẹun ni ọlọ́wọ́ kan sọ pé a ti bá dáwọ̀ ní ìdílé ẹrú mi ó sá ó kájú wá bá mi ẹrú mi ó kájú wá bá mi fún wa rẹ̀ haramtu alayhi aljanna mo ti ṣe aljanna mi wò fún. mo ṣe àìjẹ́nà léwọ̀ so ẹni àti àìjẹ́nà léwọ̀ fún àti ìṣòro tó ní ilé ayé tó fi parẹ̀ èwo ló di ara wọn. a rí pé ilé ayé ẹ̀fẹ́ ló fẹ́ pẹ́rẹ́ torí pé bí ọ̀rọ̀ kú ìdí ṣe òun sì rẹ̀ bẹ́ẹ̀ àìjẹ́nà tó wá ti yá ṣe léwọ̀ tó ní kópa rẹ̀ fún. so ilé ìṣòro pé ìparẹ́ ní mùsùlùmí bá ń lẹ́nu. àwọn èèyàn wá sí máa ń dáadáa èèyàn kàn lọ sí èkó bridge yọ pa àti mọ́tò lójú bọ́ ní omi ọ̀pá rẹ̀ kí ni ti ń wá kí ni wù ìdààmú tó bá tí ọ̀bá ìyàwó ẹni onímọ́tò ẹni tí ò ní kẹ̀kẹ́ ń kọ́ irú ìṣòro wo ló lè gbà tí ó fi parẹ́ òmíì tí bá gbọ́ ìdí kódà èyàn ṣe èyàn ṣe èlò tí tí ó tí ọ̀nà parẹ́ òtún náà nì bóyá ìyàwó rẹ̀ kọ̀ pé ìyàwó ń dá ìpín ìṣòro yóò bá ti parẹ́. tọ́ èyí fi hàn pé haram ni kéèyàn parẹ́ yẹn haram ni ká pààyàn láì jẹ́ pé ó ń tọ̀ ń tọ́ títí pa haram ti ní ó ń tọ̀ ń náà para rẹ̀. قلت علامة لنا تقولني ابن دقيق العيد قل الحديث أصل كبير في تعبين قتل النفس حديثي بونبوني منه حديث بخيرتي في الثانية قلت لبان سواء كان قتل الإنسان أو غيره إذا جاء أمينة أبي أمين كمين في أمينة láìsí kéèyàn nílò nǹkan ọ̀hún kéèyàn pa jọ́sẹ̀ kan ohun tó tóbi ni. ẹlẹ́ẹ̀kejì ó padà na kéèyàn oníṣòro ló ń gbogbo mùsíbà tó dábàá. kí ni tí ń bà nínú jẹ́ kí ni tó ń bí nínú ó yẹ kéèyàn oníṣòro nínú ẹ̀ òní tí òkùnkùn kó kú fún yà tó bara jẹ́ ju bó lọ wọ́n pè ní àmìyá àmìyá ẹ̀ka ẹni jẹ́ pé kó tí wà àbí kó sọ̀rọ̀ sọ àbí kó tiẹ̀ máa fa aṣọ ìmọ̀ràn kó máa fàyà mọ́ra rẹ̀ lọ́rùn àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tó máa ṣe gbogbo àwọn nǹkan báyìí haram tí mùsùlùmí àtàwọn báyìí àbí àdánwò kan látọ̀dọ̀ náà ohun tó yẹ kéèyàn sọ ni pé Allahumma ahyini ma kana fi hayati khayran li wa tawaffani idha kana fi wafati khayran li wípé wọ́n náà fi nílẹ̀ lábẹ́ mi sọ pé sísẹ̀ mímu gan ló fi lóore fún mi jù àbí kò sì pa mí tó yẹ pé ikú mi ló lóore jù kéèyàn fún ọlọ́run gan fúnra rẹ̀ ní ẹ̀ka yẹn kó yẹ pé gangan fúnra rẹ̀ ní ọ̀pá rẹ̀ so whatever tí wọ́n bá báyà tó bá tẹ̀lé wò pé òun ò ní option ní ìdókòwò fún ọ gbèrò kó wò fún ọ instead yẹn kó kó fún ọlọ́run ní èèyàn ìpè ìwọ ọlọ́run tó bá yẹ pé ikú ló dáa fún mi tàbí tó bá wù pé ìtẹ̀lé lórí ológun ni fìmí lẹ̀ kí wọ́n tẹ̀lé. so ọ̀rọ̀ nípa sẹ́lẹ̀ tó ní abdi bá dára ní ìbílẹ̀ sí ẹrú mi ó yà wá bá mi fún ara rẹ̀ ó kánjú láti wá bá mi. èyí ẹ̀ ṣe pé bóyá ó lé ìdájọ́ ọlọ́run àti kádàrá rẹ̀. torí pé ọlọ́run ti pe pé ọ̀nà táwọn ọmọ ọ̀kú yà ṣùgbọ́n wàá mìíràn pé tí wọn bá para wọn kò ní kú mo ń sọ ọgbọ́n mi ẹni ọ̀pá rẹ̀ ọjọ́ tó kù ọjọ́ torí pé ẹ̀mí kan ò lè bọ́ lára èèyàn ká ewé ètò ẹ̀ bọ́ lára ìka kọ́nà ọ̀nà mọ̀ ká tó wọ́n ẹ̀mí tí ó jáde lára ìdá. so ìyẹn ò lè lé kádàrá ọlọ́run àti ìdájọ́ rẹ̀ kó lè kúrò torí pé gbogbo àlámà rẹ̀ pátápátá ọlọ́run ti kádàrá rẹ̀ ó sì ti tù pẹ̀lú àsìkò rẹ̀ so mo bá dára èyí pé ìkájú tó ṣe ó ní pé ó parẹ́ ẹ̀kọ́ rẹ̀ torí pé bí ọ̀kẹ́jú ọjọ́ náà lọ. Now. بكنا nínú àdé ìṣèlú ẹ̀rí wà ní ẹ̀pẹ́ haramu ní kéèyàn pa rẹ̀ fún rẹ̀ torí pé ẹ̀mí yẹn kìí sòrò nílé wọn kúrò fún rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òun ọ̀nà lágbára lórí ẹ̀mí kìí ṣe tiẹ̀ ní ọlọ́run ní àlàbí tó bá kásìkò tó lọ́wọ́ ìgbàlọ́ ọ̀gá. so ẹni ọ̀gá olórí ẹ̀mí so ọ̀wá tó fún láti jẹ́ pé yóò ṣe ìkàkà lórí ẹ̀mí wọn nítorí pé kì í tẹ̀sílẹ̀. àyàfi ohun tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tí ọ̀gá lò kó wá jókòó pé ọlọ́run kúkú lẹ̀ lẹ́ tó bá wọ náà yóò fún un lẹ́yìn yóò gbàgbọ́ tí ọ̀gá lọ́rùn òun ò ní gbádùn wà á ní oògùn nínú oògùn wà á kí ló dé mo gbẹ́sẹ̀ lọ́wọ́. Imam Ahmad àwọn ọmọ kéwù wọn fẹ́ rí ìmọ̀ wọn lọ sí hajj níbi tí wọ́n ti ń kó ẹrù sí orí kàràbà fún orí alákọ̀ọ́kọ́ sí ìtàkùn lọ́wọ́ ìwé òní kíkà òní ìtìkà náà wá kí lágbára kí wọn náà wà lọ sí orí rẹ inú wọn bẹ èyí tí wọn òní kíkà ní òní àmúrájò òní sọ̀rọ̀ kẹ́sọ̀ àlà ìmọ̀ náà wà lọ sí ọ sàwákà lórí ọmọ rẹ àwọn tó sàwákà lórí wọn àwọn tó ń jọ orí ọlọ́run tó lọ gbẹ́kẹ̀lé àwọn tó gbẹ́kẹ̀lé torí pé ó ti mọ̀ pé tí jíjẹ bá dé ipò ipò tí mo mú bá dé ipò ọlọ́run tó lọ gbẹ́kẹ̀lé àwọn tó ẹ̀jọ́ rẹ̀ àwọn lọ gbẹ́kẹ̀lé so àwọn ẹbí wọn ṣe mistake ah, àti gbọ́ àgbọ́yé inú sáńpẹ̀ ní tẹ̀wọ́ fún gẹ́gẹ́ bí aláwọ̀ sí àkàtì ohun ọgbẹ́ àkúrẹ́ ẹ̀jẹ̀ wọ́n bí àwọn ìṣàkóso lọ mọ́kíláṣí pé kí n dé kí n kí n gbẹ́kẹ̀ lọ́wọ́ àbí kí n sílẹ̀ kí n kí n gbọ́kọ̀ lọ́wọ́ àrẹ́bìnrin dé mọ́lẹ̀ kọ́ wa gbẹ́kẹ̀ lọ́wọ́. so níbi. Ah, gbogbo nǹkan ló ní sábàbí so tí àkókò bá tún sábàbí wọn ẹni ó sóògùn owó tó lu wà láìpẹ́ ọ̀bá sóògùn owó ló lò tí ọ̀bá sóògùn owó ló lò èyí tọ́lọ̀ ọ̀bá tọ́lọ̀ ọ̀bá owó náà kò lè sóògùn owó kọjẹ́ so gbogbo nǹkan pẹ̀lú sábàbí àti àsìkò rẹ̀ lásìkò ọlọ́run tó yóò sì rí bó ṣe fẹ́ pé rí náà. sọ alhamdulilayi bàbá ti fi àsìkò hàn wá bó tilẹ̀ jẹ́ pé kìtàbù ìṣọ́ ibi tó pin sí náà ni tí ó kàn ní kìtàbù ìṣòdùt èyí pé àwọn ọmọ ẹnu àlà ọlọ́run ọba tí ọlọ́ba fi pàwápọ̀ ìṣàmì àtàlá abẹ́rẹ̀ lórí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́kùnkùn ọládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́kùnkùn rí ẹ̀dùn ọlọ́run àlékún ọlọ́kùnkùn ọlọ́run ọ̀tọ̀ Thank you. yóò bọ̀ sọ torí pé nínú àwọn ọ̀ka ó máa ń jẹ́ kí èèyàn bọ́ sọ òun wà lọ. èmi bọ́ sọ papọ̀ àyàfi tí ọba lọ sí ilé ìgbọ̀nsẹ̀ àbí tó ní jẹ́nàdà ìgbà yẹn tẹ̀sẹ̀ bọ́ sọ̀tún so ẹni ọwọ́ àdúgbò ìrìn àjò ó lè mú ọjọ́ mẹ́ta tàbí sọ́ọ̀tù lẹ́sẹ̀ tí wọ́n máa fọ ọ́ wa so èyí èyí fi hàn pé òun kìí ṣe tí olùjá olùjá pé kó máa kó máa ṣe mọ́sùn lórí sọ́ọ̀tù torí pé òun kìí ṣe kìí ṣe nàìjíríà àti báàbò nàìjíríà pàápàá jùlọ bí ọ̀rọ̀ sùn bí ọ̀rọ̀ sí tó bá ti ẹni pé tí ó bá tó àwọn aláìlẹ̀ dáì pọ̀ ṣùgbọ́n tó kò wà lọ́sẹ̀ padà ní kó yọ ìdájọ́ ìṣẹ́ni pé oorun náà ìsinmi tí ó lè dá pípa sọ́ọ̀tù ṣùgbọ́n ni wọ́n bá wà nílé ọ̀wọ́ ọjọ́ kékeré náà ọ̀wọ́ ọjọ́ kékeré náà tó ní gbọ́dọ̀ ìṣẹ́ ẹni wọ́n wọ sọ́ọ̀tù ẹni ó ti àgbà náà ìṣá ìṣẹ̀lẹ̀ tó ti complete àlùfáà fún wa lọ sọ tó bá ti ní àárọ̀ ó lè fi mọ́tò ìròyìn sọ torí pé èkì pé ọjọ́ ọjọ́ tá a rí òru àtọ̀fán ni òun ọjọ́ kan tó mọ́tò àmì ìṣá ìwọ́ta tó tó di pé ní ìtura bọ̀ tí ó ṣe àwọn aláàbò tí ó wọ̀ ó dìgbà àti ìṣá yìí fún ọmọ kan tó fẹ́ ni wọ́n wà ní ìgbẹ́ ni wọ́n wà ní ìlà ìjọba ìfẹ́ tó ẹ̀sùn ohun ìsinmi tí ó máa ń da ṣíṣe mọ́ṣúlẹ̀ ní kófì àbí jọwọ́ àti tí máa ń bàjẹ́. tó bá wà á fún ọ̀sẹ̀ yóò sọ yóò tó wá ṣe àlùwàlá nìyí lọ́wọ́ àti àbí tó bá ní jẹ́nàbà yóò bọ̀ yóò fi àlọ́ àlárí yìí yóò wà lọ. kò sí àsìkò gbogbo àsìkò tó bá yẹ kó tún ẹsẹ̀ ó láti bọ́ sọ̀ kọ́ kọ́kàlẹ̀ kọ́ àlọ́ ìgbọ̀nsẹ̀ nìkan àti jẹ́nàbà. ṣé ìṣe tó mọ̀ tó ṣe ìṣe lórí ọdún ìṣe náà. ọdún rẹ̀ ti wà ní ọdún ìgbà ìgbà ìgbà lórí ilé ìtajà pé áàpù ìgbà dáwọ̀ ní ìgbà àti àrùbá lọ ní àtà àtàwọn ọmọ tó yà ayé rẹ̀ pàtà dáadáa wọ́n kàn bàbá rẹ̀ lórí ìgbà ìgbà ní Àlẹ́ òkun omi pa kádà lọ́dà. Ọwọ́ kádà lọ́dà. Ẹni fún omi fọwọ́ kádà lọ́dà. Torí pé gbogbo àti kádà lọ́wọ́ àtàwọn àsìkò rẹ̀. So ṣíṣe kádà sí kì í ṣe pé tó pa kádà lọ́dà. Bóyá ìfọwọ́gbà yóò wò pé àsìkò tí òun ọba rí nǹkan tó òun ọba rí gbáyé ẹnìkan ló sọkùn nǹkan tí ọ̀nà sáà yóò rò pé ní ipa ádà ọ̀rọ̀ yóò kà fún sẹ́yìn rẹ̀ pé yọ̀rọ̀ ẹ̀kẹ́rì káàdì ọ̀nà sí ní ìpè níbẹ̀ kò àkọ́rẹ́ ìtọ́ torí pátá àkọ́kọ́ ní àsìkò náà ló ẹnìkan kan ò ní ìdí ìlú nípa àtàǹdà kan pé kí ọlọ́run kí wọ́n papọ̀ láti kọjú pé kọ́mọ̀ ọ̀nà kan òòlù ṣe. Tí ọ̀nà ọ̀gá sì wọ́n fún yẹn ní nǹkan tí gbogbo ilé ayé ìtajà máa wá papọ̀ láti fún ìdọ̀wọ́ náà kò lè fún òòlù ṣe. Ìdájú ti pé wọn à lè fọwọ́ ọ̀kadà wá sẹ́yìn ní òsì lè pa kádà wá. Méjèèjì ni wọ́n lè ń ṣe. Ṣé ọmọ sẹ́yìn náà? bàbá agbọn àwọn ọmọ àti fíyàwó àbọ̀kọ bẹ́ẹ̀ ni àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n lájọjọ́ máa yá àbọ̀mọ bàbá àbọ̀mọ ìyá nìkan lẹ́yìn ìwé náà tí ọba padà rẹ̀ bàbá ọmọ ìyàwó àbọ̀kọ mẹ́ta bẹ́ẹ̀ àwọn àbúrò àbẹ́gbọ̀n tájọjọ́ máa yá àbọ̀mọ bàbá àbọ̀mọ àyá ìkà mẹ́rin àti fi àwọn àwọn uncles àbúrò bàbá àbúrò ìyá àbúrò rẹ̀. Wọ́n ní pé ìjọba ìpínlẹ̀ bí àwọn wà ní òfíṣọ̀ fún àwọn ẹ̀sẹ̀ ìgbàgbọ́yá sí ìgbóni ìràwà ní islam kánà ọ̀sán àwọn láàbí orí ìjókòó tí àwọn ọ̀dọ́ orí ọ̀gá àwọn olùsí sẹ́rí jíjókòó àti bíbẹ̀rẹ̀ àti dúdúró ó yàtọ̀ síra wọn pẹ̀lú ẹni tí ó jókòó àtẹni tó dúró àtẹni tó àtẹni tó dúró. for example bàbá èèyàn fẹ́ kí èèyàn wà lọ́sọ̀ pé bàbá wà lọ́sọ̀ tani tani ó ti tẹ̀lé mi. náà kí èèyàn lè dúró ìdè sí bàbá torí pé kì í ṣe ádàbọ̀ ọmọ wà nídìí kò sí bàbá wà nídìí wọ́n jọ náà kíra rẹ̀ you understand lóòótọ́ lóòótọ́ yorùbá tí wọ́n bá tí àgbàlagbà wọ́n máa mú ìjọba àbí bí wọ́n máa kúnlẹ̀ àwùjọ wọn bẹ́ẹ̀ ẹni ó wà níjòkó òun kì í ọ̀dàbí ẹni tó wà ní kúnlẹ̀ ẹni ó wà níjòkó ọ̀dàbí ẹni tí ó wà níjọ kúnlẹ̀ so ààyè yẹn kì í ṣe ààyè àpọ́nlé so bí gbúrú yẹn ló dáa fún ojú kó dúró láti fi bàbá ẹ̀ torí pé bàbá rẹ̀ náà orí ìdúró náà wà. tí bàbá bá jókòó tí ó bá ti bàbá tí bàbá yóò dìde mọ́ òun ni ó jókòó láti ti bàbá torí pé kì í ṣe àpọ́nlé ni kó wà ní ìdúró máa ti bàbá rẹ̀. ṣe understand bẹ́ẹ̀ Islam ò gba dídọ̀bálẹ̀ tó kúnlẹ̀ bẹ́ẹ̀ kò wá ní ìwé Islam lòdì sí kéèyàn tẹ̀lé bàbá. ṣe understand tòun náà ní ìpín ọmọ bá fẹ́ sí bàbá kò ní wà lórí ìbùkún bàbá wà lọ tó tó dá ẹ̀sìn náà ní tó òkè orí ẹni wà lọ orí ẹ̀fẹ̀ ni ó ti ní kí ó tọ̀ pé yóò dòkó lẹ́yìn àbí yóò ní kí bàbá ń sún kúrò lókè náà kí ni ó ṣe ní nígbà náà èyí tó rọrùn jù ni pé kó kúnlẹ̀ àti kó bẹ̀rẹ̀ you understand torí pé disrespect kó wà ní ìdúró kí la bẹ̀ kò sì ní ilé jókòó lórí ìyẹ̀pẹ̀ torí pé bọ́lá aṣọ tó wọ̀ yọ èyí tó tó tó ra rọrùn jù náà ní tó ra bẹ̀bí pé ó ó ó ó lóṣù kì í sì kúnlẹ̀ kì í sì ṣe ìdíje tó lè máa tó yẹ o nítorí pé àbínú ààyè ló ló ló ló ló bí dání nǹkan yẹn ókè náà ẹni ó wà lórí ìjókòó àgbà àtẹni tí ó kíyàn lórí ìdúró tí ìmáàlú ti tọ́wọ́ fẹ́ sí mi tí mo wà lórí ìdúró kí ni mo ń pè máa dìde àjọṣe àwọn kí n tó padà jókòó ṣùgbọ́n tó wá tẹ́tí mòdìrì ọ̀bà wá sí owó oṣù sẹ́yìn ìdè fún mi so déédéé bí bá ti wà lòun náà ra bàtà rẹ̀ kí ni torí kò ní àpọ́nlé ṣùgbọ́n kó wá dúró níta ìdílé you understand so kì í ṣe pé gbogbo ìbẹ̀rẹ̀ ni sujud àbí nǹkan kan àà. so bí èèyàn bá ti wà lórí ìtìtánì báwo la ti fẹ́ kí ẹ̀ka máa kí. mo ti sàlàyé ṣéka àbúrò sọ wa ń bí torí pé ẹ̀yin jẹ́ jẹ́bi ọmọ olù akẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀bà tí bàbá tẹ́ẹ̀bà tí ń lọ ọ̀rọ̀ ìtàlù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún tó ti rí agbára ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún tó ti rí agbára ọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n bá wọ́n ti tàkì nígbà tí àwọn bàbá bàbá yẹn kò ń jò wọ́n kọ̀kọ́ lọ sí àwọn bàbá yẹn náà fún gbogbo ọdún ọdún kò lọ sí tàkì báwo ni wọ́n ti wọ́n ṣé wọ́n máa ń dúró fún ẹ̀ wọ́n á jókòó lórí àga yẹn lórí ìlera yẹn ní kọ́rọ̀ wọ́n jọ kíra yẹn kì ṣe pé wọ́n kúnlẹ̀ sí àwọn bàbá àwọn bàbá náà ò sì ní ní ìkàkẹ́ lẹ́nu wọn pé ó bú àwọn wọn pé wọn ò ní ìdílé sí i wọn ní ìdílé ọgbẹ́ yìí dábàá sí bàbá ẹ bá dá bẹ́ẹ̀ láì lọ́sọ̀rọ̀ gbogbo nǹkan ló ń fẹ́ hikma gbogbo nǹkan ló fẹ́ hikma kí wọ́n wá dúró fún àwọn bàbá ẹ̀ lọ́wọ́ gàfíìrì òkèèrè gbogbo àwọn dáwà tó ń ṣe àwọn ìṣe àwọn agbẹ́jú gbogbo àwọn ìkẹ́tẹ́ ìmọ̀lẹ́ bídà tó ń ṣe ni wọ́n ṣe ní òde lónìí kò sí má ẹnì kan kò yọjú síra wọn lónìí kò sí má kò sí sẹ́ni tó yọjú síra wọn pẹ̀lú kíni pẹ̀lú hikma láti dáwó lẹ́yìn láti ìpàdé ìpàdé gbogbo ẹ̀fẹ́ ẹ̀rọ ìgbẹ̀rẹ̀ kada ku yi ka kuma da su ta ci kan kungiya ne kuma ne kuma ke yi ṣùgbọ́n ní nǹkan tó gbogbo ọ̀rọ̀ náà àwọn nǹkan tí ìwé ń ṣe táwọn ọ̀dọ́ tó ń fi ìgbé bọ́yá bídà ní àyè pé wọ́n tún ṣe àwọn ìṣọ́kù débi pé tó bá pẹ́ jọra gbogbo wọn ní òṣèlè kò ní túmọ̀ tí wọ́n gbogbo ẹ̀rọ pa ló gba ọ̀gbọ́n èèyàn kan ní máa máa you know disrespect àwọn èèyàn tradition wa but tradition Islam ò lòdì sí tí ọba ti lòdì sí Islam you understand Islam ò lòdì sí tradition tí ọba ti lòdì sí Islam respect oní tradition Yorùbá Islam ò lòdì sí ká máa lo ẹ sẹ́yìn kan torí pé ẹ̀sẹ̀ kù islam ò lòdì sí ká máa tẹríba fún ẹ̀ ìtẹríba tí ń ṣe ìtẹríba ìṣòṣòjú ìtẹríba ní ká jókòó lẹ̀ ká kí ohun tó wà ń jókòó lẹ̀ ìtẹríba ni ìtẹríba táwa ń jókòó ká dìde kí ẹni tí àtúndó tó wà lórí ìdúró ìtẹríba ni so èyí tí ò bá ṣe lòdì sí islam ní ẹ̀ tí a bò ní ẹ̀ ṣùgbọ́n káwa ń nà ẹ́ èyí wọn nìkan ní òun ah, ṣe èdè ṣẹ́kù ṣẹ́kù àti wọn láti lọ ọkọ wa rí táwọn ìdọ̀bálẹ̀ báwo èèyàn ti ń dọ̀bálẹ̀ àwọn orúkọ àwọn táwọn ń sọ àwọn tó ń bá pé àwọn náà máa ń kó náà máa ń kan wọn sọ pé kò dákan lé nǹkan kan ọba ni ọlọ́run tó ń gbà jọ ó gbélé ẹ̀yìn ó gbélé àwọn sáà tó ti mọ gbogbo àwọn ìkàbá yẹn tí mo bá bá rẹ̀ wípé àtọ̀wọ̀ ní ṣe nǹkan àyàfi kó nímọ̀ pé ìṣe ntó tọ́ ni àbí kò tọ́ nú ẹ̀sìn tí wọ́n bá ọ̀bá wọn bínú kankan tó bó ṣe rí rẹ̀ tẹ̀tí ẹ̀ wà níbi tí yóò di àhán ẹ̀yà láti ṣe ìdí ogún ìdè díẹ̀ ní àti ibi ìdí ó lè tóbi nineteen ninety àbí eighty ninety orí pọ́jẹ́tì kan láti ilé ìgbà òun pẹ̀lú àwọn ìgbà náà ti máa ń jọ parapọ̀ wá ti fíìmù kan wọ́n kọ́ sí tòrò ìtòrò mo jẹ́ pẹ̀lú àwọn dírẹ́fà so range rover àti bàbá ògbóǹde gan ni mò ń wà lásìkò yìí sì ní kò gbádùn so nígbà tí ara rẹ̀ wá wá palẹ̀ tó wá wá sí ìjọ èyí tá àwa tá a dé òkùnkùn wọn ní ká wá kí nígbà náà sí òfin rẹ̀ ká wá kí gbogbo àwọn tó ọmọ ọmọ ẹgbẹ́ kò bá lè wò ó ẹ̀mí wà lóru rẹ̀. tó nígbà tá a parí ọ̀rọ̀ ó ní tàlẹ́ mi wọ́n dárúkọ mi ó ní láti ìlú wo mo dárúkọ rẹ̀ yá nígbà táwọn èèyàn ń kí mi lára ń gba wọn wọlé tí wọ́n dọ̀bálẹ̀ wọ ọ̀dọ̀bálẹ̀ mo ní mùsùlùmí lè bàbá mi rí so ọkùnrin òkùnkùn kéèkì ṣe kírísẹ̀ ẹlẹ́sìn àlàyé so ó yẹ kó bínú kò bínú nígbà tí ó lọ èmi ò tiẹ̀ mọ́tò tó ó ní wọn gbọdọ̀ gbé mọ́tò wọn fẹ́ẹ́ kankan ju èmi lọ tí n bá ti wá bí iṣẹ́ tó pàṣẹ mọ́tò mọ́tò òní èmi ò kúkú mà èmi kàṣẹ tèmi tó ní pé mo mọ̀ pé kò tọ́ fún èèyàn kó máa dọ̀bálẹ̀ fún yàn Maybe ebi ọ̀rọ̀ balance ni but kò go kò kò put me into any trouble torí Most people in pẹ̀lú ìkíláàsì mi ò ṣe láti fi láti fi ìlú kú àárẹ̀ kankan so gbogbo téèyàn bá máa ṣe kó bá ṣe pẹ̀lú ìkíláàsì and then kéèyàn ó fi hikma ṣe ọlọ́wọ́ àná. Wa alaikum salaam. tẹ́sí sàlàyé àwọn akọ́jú àwọn àti àwọn bàbá wa máa ń kú ìṣòwò nígbà tó wọlé lè ṣe wọn wọlé lè ṣe lọ́sọ̀rọ̀ ọ̀gá. Hmm, ìgbà hmm. tí kò bá ṣe ìgbókòó náà wà bá àwọn bàbá wa nípa wọn kí ó kú bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí ìwọ́n àti ìgbà tó wà. Àmọ́ àwọn ọmọ ìgbèrè àmọ́ èmi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú sọ̀rọ̀ àwọn akọ̀ọ̀lẹ̀ àwọn aṣáájú àti àwọn òbí wa bàbá ti mọ̀ àwọn àwọn àwọn àwọn súnmọ́ àwọn tó fẹ́ kàwé ṣe ìpè aláìsọ̀tò lára ọ̀pọ̀ nínú ọba ńlá wọn ní oúnjẹ àlàyé pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n ní tó tọ́ ọjọ́ orí الحمد لله بكل خير. لا تقصد الله سبحانه وتعالى. السلام عليكم ورحمة الله.